بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله ada ọpẹ́ fún Ọlọ́run atọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa Muhammad òní lágbára Ọlọ́run ọba ọ̀rọ̀ nípa kitabul janaiz òní àmà mẹ́nuba tá bá ń sọ nípa kitabul janaiz kìí ṣe ọ̀rọ̀ nípa bá a ṣe kírun sókù lára onìkan ní bẹ́ńbẹ́ àwọn ìpalẹ̀mọ́ tá a kọ́ ṣe fókù bá a ṣe fi gbóná la ilaha illallah bá a ṣe fi nù ún bókù bá a kú tẹ́mi jáde lára rẹ̀ àwọn nǹkan wo ńlọ ẹ̀ka ṣe síwájú kẹ́mi tó bọ́ lára rẹ̀ bóyá ara rẹ̀ ọ̀ yá àwọn ìdájọ́ wo ńlọ́jọ́mọ́ gbogbo eléyìí eléyìí ni tí wọ́n fẹ́ ṣe àlàyé fún wa níbí wọ́n bá ní sọ nípa bá a ṣe kírun sí òkú náà lára. قال المؤلف رحمه الله كتاب الجنائز قال النبي صلى الله عليه وسلم لقين موتاكم لا إله إلا الله رواه مسلم ojú الله صلى الله عليه وسلم wa sallam ó ní àwọn èèyàn yín tẹ́ bá ń pọ̀ kàkà fún lọ́wọ́ gbólóhùn la ilaha ẹ fi nù wọ́n bí a bá ti wí lẹ́ẹ̀kan òtítọ́ imam muslim ya gba hadithi wa mauta kun tanabi lombi kì í ṣe ń tó ti kú pátápátá o látàrí àìgbọ́ ìtumọ̀ mauta kun ti ń bẹ́ ń bí yé ló fà tó fi jẹ́ pé àwọn èèyàn kan lẹ́yìn tí a bá sin òkúta wọn ó lò tó sétí sáré wọn máa sọ fẹ́ni tó kú pé raimi má gbàgbé wọn bá ti bí ọ léèrè ta lọ́lọ́run rẹ sọ pé rọ̀bí aláwọ̀ sọ̀npájọ́ ń ni o wọn bá béèrè nípa ànábì ń o wọn bá béèrè nípa ìpínlẹ̀ ìsìláàmù lájọ́ ń sí o tó àìlágbọ̀yé nípa hadith yìí lọ́fà mọ̀wùtá kọ́ńtà nàbí ìwé ń bí kìí ṣe ẹni wípé ó ti jáde láyé ẹni ń pọ̀ kàkà kú lọ́wọ́ ni. àá fi gbólóhùn la ilaha illallah àá fi nù kó lè bàa jẹ́ pé onígbólóhùn tí ó wí tẹ́ni ó fi jáde bọ́ lára rẹ̀ kó lè bá a jèrè pẹ̀lú wíwọ àlùjánnà onídẹ̀ra nínú hadith man kana akhiru kalamihi la ilaha illallah dakhala aljanna ẹ̀ ń bá ṣe pé gbólóhùn tó wí káyìn tẹ́mi fi bọ́ lára rẹ̀ tó fi jáde láyé oní la ìwọ onítọ̀hún ẹ̀fún ní ròó dùnú yóò wà àlùjáná onídàrá. nínú hadith mi etí imam nasaayi àti abu dawud tí wọ́n gbà wá ìkọ̀rọ̀wù ala mawtakum yaasin òkú yín ti ń pọ̀ kàkà fún lọ́wọ́ kẹ́mi ò tó jáde lára rẹ̀ súrátù yaasin ẹ̀ka pé kí ó lè bá a rọrùn kẹ́mi lè bá a bọ́ lára rẹ̀ rọrùn ni kìí sínú sàárè tó ti kú ńláàmà wá ké súrátù yàsín ńláàmà ké sí àìgbọ́ àdéhìsì yé ńlọ́fà táwọn tí a ń ṣe bẹ́ẹ̀ fi ń ṣe bẹ́ẹ̀. wọ́tẹ̀jì yíṣùl mayyit ìpalẹ̀mọ́ òkú ó bẹ̀rẹ̀ bí gọ́sìlìhì pẹ̀lú káwẹ̀ fún ọmọ ìyá wa tó jáde láyé lẹ́yìn tá a bá wẹ̀ fún tán wọ́tẹ̀kìfínúhù á fi aṣọ funfun á fi wé lára lẹ́yìn lẹ́yìn tábà ti gbẹ́ sàárè tán wọ́sọ̀látàn àlẹ́yìn á wà kírun sí lára lẹ́yìn tábà kírun tán wàhámlòhù wọ́dẹ́fìnúhù á gbé kẹ̀kẹ́kẹ́ lọ síbi pẹ́ níbi tá a ti sìn lẹ́yìn tábà gbé débi tẹ́ á sìn àwọn ń tà kà á lẹ́yìn yẹn ni pé wíwẹ̀ fókù fífi aṣọ sókù lára ìkírun sókù lára gbígbé òkú lọ síbi tẹ́ sísìn fardun alalikì fàáyà ni ọ̀ranyàn títò ni ìtumọ̀ ọ̀ranyàn títò ni pé tába ti rí àwọn òǹkà tó tó ṣe tí wọ́n sì ṣe dáadáa kò sẹ́sẹ̀ fún gbogbo mùsùlùmí yòókù sọ́tẹ́ gbogbo èèyàn ni wọn ò ṣe é òkú mùsùlùmí ó kú ọjáde láyé wọn ò wẹ̀ fún wọn ò fatọ́ sí lára tí a fi lọ sí gbogbo mùsùlùmí pátá ẹni à ń ní ẹ̀ṣẹ̀ eléyìí ẹjá lọ síbi ṣẹ́ríhù àfa wa sọ pé alḥaq alfuqaha rahimahumullah aljana'iz bisala abala ń tọ́jà ti kú àwọn àfa ìgbà tí a ń sọ̀rọ̀ nípa ìrun ẹ̀rì pọ̀rọ̀ ọ̀run là ń sọ ọ́ bọ̀ wọ́n tún wá sọ wọ́n tún wá mú ìdájọ́ tiẹ̀ náà wọ́n mú wá lẹ́yìn ìdájọ́ ọ̀run kí ló fà á yàrá àhámà máa yẹ ọ̀run máa lò bẹ̀rẹ̀ máa yìí sí àsọ̀láṣàn àlẹ́ yìí torí pé nǹkan pàtàkì jùlọ nínú tá a máa ṣe é fòkù oníkàkírun sí lára wọ̀lẹ́ àná àtúnṣàmà sọ̀láṣàn àti pé nǹkan bí ò ní sùjúdù nú tí ò ní jókòó sọláàtù náà ni a máa ń pè é wọ̀nyí sọ̀rọ̀tù láha akthar shuruti sọlá ọ̀pọ̀lọpọ̀ nú àwọn májẹ̀mú èyí tí òun fi jẹ́ tẹ̀wọ́gbà àwọn májẹ̀mú wọ́n tún gbé kalẹ̀ fún un tí a kì í sókù lára famin ajli dhalika jàǹlúwà tàbí àtàn lè kìtàbí sọlá ìdí nìkan fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra fíkìún ọ̀rọ̀ nípa àrùn tá a máa kí sófù la ìyẹn máa ń sọ káyìn kí wọ́n tó wá bọ́ sí abala ń tọ́jà má bíi zàká lẹ́yìn zàká wọ́n sọ nípa àwẹ̀ lẹ́yìn àwẹ̀ wọ́n wá sọ nípa hajj. afaani aljanaza ismun lil mayyit òkú tí a bá gbé sórí ìtẹ́ ètí wọ́n fi lọ sí ìyẹn máa ń pè ní aljanaza yata'allaqu bil jana'izi ahkam àwọn ìdájọ́ tó pọ̀ ńlọrọ pọ̀ mọ́ òkú tó bá ti kú ìyẹn kó tó di pé yìí ó ti ẹ̀kú gangan àwọn ìdájọ́ kan tó wá ń bẹ lẹ́yìn tó kù bá jáde láyé tán ká tó lọ síbi eléyìí báyìí yìí ọ̀bá yá tí wọ́n ti á náwó sówó ti tán kẹlẹ́ ǹjẹ́ tí ẹ̀tọ́ fókun nǹkan sọ pé tọ́ ọlọ́run wa mú mi sọ́dọ̀ bí yẹn ni wípé sọ́dà kíyàn ọ̀tán máa kíyàn òkú yà ń torí mùsíbà kan abómi ǹjọ́ lẹ́tọ̀ọ́ tó mu kíyàn ọbẹ̀ lọ́n pé ọlọ́run wa mú mi ìdáhùn ni wípé yìí sọ́hìn olè ọ̀làmá àlẹ́ àhàdé alẹ́ ìsàdúlọ̀ àlẹ́ ànáwó láyàjú àmẹ́nìlẹ́mọ́ọ̀sì. ọ̀pọ̀lọpọ̀ àdéhùn lọ wá léyìí tó sọ pé kọ̀lẹ́tọ̀ fún yàn kankan torí mùsíbà kan àbómi kọ́mọ wá sọ̀rọ̀ kọ́nà ọ̀bọ mú un sọ́dọ̀ àwọn àdéhùn àwọn àfáà sọ pé àdéhùn tó fẹsẹ̀ múlẹ̀ ni mùsèmùsè rẹ̀ ó gbá mùsè. níparí àwọn àhàdéhùn òjíṣẹ́ náà wá kọ́ wa lẹ́kọ̀ọ́ lẹ́yìn tó ti kọ̀ fún wa pé. má sọ pé kọ́lọ́hún ọba ó jẹ́ kíkú ọ pa ọ́ má sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run pé kọ́lọ́hún kó mú ọ sọ́dọ̀ ṣùgbọ́n dípò tó bá jẹ́ pé wá ti á tún kàn gírí títí kọ́ wá sọ ni pé alọ́mọ àhìyíní idha kanat al-hayatu khayran li ìrẹ́ ọlọ́run jẹ́ kí n máa sẹ̀mí o tó bá ti wí pé orí ń bẹ níbi kí n sùn máa bẹ láyé watawaffani ọlọ́run o wàá mú mi sọ́dọ̀ idha tó bá ṣe wípé kí n jáde láyé ńlọba ńlọba lóore fún mi yẹn wípé èèyàn gbọ́dọ̀ tán máa kú èèyàn gbọ́dọ̀ tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé kọlọrun bó mú yàn sọ́dọ̀ dípò bẹ́ẹ̀ ọba tó ní máa kọ̀kọ̀ àti gbangba ńlọlọrun ntí ó ṣẹlẹ̀ láàrin kádìjú kàlá Ọlọ́run nìkan lọmọọ àsìkò tó wà kí lọmọ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn àsìkò tó tẹ̀lé tó ní kọlọrun bó mú ọ sọ́dọ̀ sògbólò yẹn lọ́dà jù yẹn ni pé Allahumma ahyini ọlọ́run o jẹ́ kí n máa sẹ̀mí lópin ìgbà tó bá ṣe wípé orí ń bẹ níbi kí n máa sẹ̀mí bí ọba ti á sọ orí ń bẹ ọlọ́run mú mi sọ́dọ̀. ẹ̀ńtẹ́rà rẹ̀ ọ̀wọ́ ayá njó lè lo oògùn bí àlìyájú ti tàdé àwa amkarko afdal arìnrìn ọ̀yá nìsín ṣé kéèyàn ológun lọ́dà ni àbí kéèyàn ọmọ lóògùn. lọ́dà jùlọ. ìdáhùn ni pé ìdá mardal insan wà sáìmà wà tọ́ọ̀lá bíi ìlmárọ́d فإنه يسوه ذلك لأنه يعوقه عن الأعمال ويصعبه ويرهقه فهو يحب زوال ذلك المرض فأبيح له أن يستعمل العلاج الذي يبرأ به هذا المرض يعني bíyàn bá ṣàìsàn táríyàn wà á yá wàsáìnà ó ti á kó ṣíṣú ọjọ́ ààrẹ ń ti pẹ́ fàyínàwó yàtọ̀ òhùn làlìkà iná yìí dùn síbàwọn àwọn yorùbá máa sọ pé ṣe aláládùá kan wọ́n tún máa sọ pé ọlọ́mọ fi san ara wa ní èdè wa mọ́lẹ̀ torí pé bá wà ní yàwéko anilẹ̀ àmẹ́l ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tó yẹ kó ṣe kò ní lè ṣe ìjọsìn fọlọ́n kò ní lè ṣe wáyé sàn ìbòhò àárẹ̀ wọn wà kó wàhálà yóò kó bá yóò dagunlẹ̀ ntẹ́ni ọmọ afẹ́ ni pé káàárẹ̀ ń kó sàtì ẹ̀bọ̀ kó wọn sàtì ẹ̀lọ́ láàfíà kó wọn sàtì ẹ̀lọ́ láàfíà ló fi jẹ́pọ̀ àwọn àfa wọn ní kò sí ní tó burú ọlẹ́tọ̀ fún láti lo oògùn kéèyàn olóògùn lára akhdubili asbáàbì ni kí wọn aṣọ pé tọ òun ò ní lóògùn o òun bọ́lọ̀ ń dúró òun nígbẹ̀kẹ̀lé ní ọlọ́run òun nígbàgbọ́ nínú kádàrá bọ́lọ̀ ń bá lára àwọn ọ̀yà ara àwọn ọ̀yà bóun ò tiẹ̀ ọmọ tó máa tàwákùlù tàwákùlù ni pé ó lóògùn lẹ́yìn tí máa jẹ̀ràn tí nǹkan amẹ́lẹ́gùn pa láàrin ó yá ara rẹ̀ ò ní yá o ó sì ti kọ́ ọmọ gbádùn o ìdí nìkan fi jẹ́ pé òjíṣẹ́ náà ọba sallallahu alaihi wa sallam ó pa láṣẹ pé tadawaw ibadallah ẹ̀yin tẹ́ ẹ jẹ́ lóṣìṣẹ́ ọlọ́run ẹ máa lo oògùn sí àárẹ̀ ètò bá kọlù yín wala tatadawaw bi haram ṣùgbọ́n tẹ́ ẹ bá lóògùn ẹ mẹ́jọ jẹ́ pé ntọ́nà ọba ṣe léèwọ̀ ńlẹ́wàá lò ẹgbẹ́ bí oògùn o fa inna Allah ma anzala dáa illa wa anzala lahu shafa'a ọlọ́run bọ́ba àlekẹ́lá kọ̀dáàrùn kárí àfikọ́jẹ́ pé ntí ó máa jẹ́ ṣìfà ntí ó máa jẹ́ ìwòsàn fún àrùn ọlọ́run ti dá tì í lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ mẹ́mẹ́ ẹ̀ ntí ò sì má kọ̀ má ẹni pé ìtọ́ dáa jù ní wípé báyìí yàn ọba yá má sọ pé onígbàgbọ́ onígbẹ̀kẹ̀lé ní ọlọ́run ọgbàgbọ́ ní kádàrá ètò tó ní ológun o bóyá lò ní sábàbí ṣùgbọ́n wà á ní nígbàgbọ́ pé oògùn ní òjì kọ́ gbádùn ìní ò mọ̀ lò ní sábàbí ló lo oògùn fún a ah, oògùn yìí ah, àjẹbí dání àfàìlò ẹ bá ti lò ẹ ọkọ wá yóò sì náà bí bára mi ọ̀bá yá ọlọ́run nìkan lọ́ba tí ó fún mi níwòsàn anabi ibrahim nu aleyhi salatu wa salam lọ́sọ̀ gbólóhùn yẹn jáde lẹ́nu èyí pé káàrin yẹn ọ̀bá yá èyí olóògùn oògùn oláwàá lò oògùn tọ́sọ túnà oògùn títẹ̀lé àtọ̀fọwọ́ sí kọ́ wá sọ pé tọ́ a ibà mú ọ ẹ má ti orí ẹ mú ajá àbálẹ̀ ẹ mú ọ̀dà fún pọ̀ ẹ mú mímu sì ní èèwọ̀ ni àjẹpẹ́ ìdáhùn ni pé. ما جعل الله شفاء أمة محمد صلى الله عليه وسلم فيما حرم عليهم نطلع ń الله أبو في bò fi آه wa kò fi bẹ́ẹ̀ o. ara rẹ tí ọ̀yá yìí ẹlẹ́dẹ̀ tó bá ti lè jẹ ẹlẹ́dẹ̀ ọkàn ẹlẹ́dẹ̀ wọn ò fi ṣiṣẹ́ wọn tó bá ti lè jẹ báyìí ọgbàdùn ni jíjẹ ẹlẹ́dẹ̀ èèwọ̀ nínú ṣẹ̀ríà Islam èèyàn gbọ́dọ̀ lò ó torí pé èèwọ̀ ní ṣẹ̀ríà ńlọ́pẹ́. a rí nu àwọn àáfàá tí a sọ wípé ìwọ́sìkọ́ bitawakul wàhálìmà ànàkọ́lùbáwò làyà dànfò wọ́n tó bá jẹ́ pa ààrẹ tó ṣe wípé ó ní confidence ní ẹ̀mí ààrẹ wípé ọkàn òun ò lè kọ́lẹ̀ tóun ọ̀bá lóògùn òun sì nígbẹ̀kẹ̀lé tó kún nínú ọlọ́run fara àwọn ọ̀yà wọn nírú ẹni báwọn àtàhámùlù afdọ̀láwò kọ́mọ́lóògùn kọ́fọ̀kànsọ́lọ́ ọlọ́run wọn ló lóore jùlọ ṣùgbọ́nrún àkọ́kọ́ ńlọ dáa jù torí ọ̀rọ̀ anábì sọ̀rọ̀ àdìsọ́lá tó sọ pé tàdáwáwó ìbádàlọ́ ẹ̀yin tí ẹjọ́ lùsẹ̀ lọ́hùn ẹ máa lo oògùn sí àmódi ètò bá ṣe yín ní tí kẹ̀kẹ́ pẹ́lẹ̀ ni àwọn tó lọ́wọ́ bá bá ṣe ní èèwọ̀ bóyá oògùn tó ní ẹbọ́nú pé àṣẹ arílẹ̀ yìí tẹ́ bá lò ó oríta mẹ́ta ńlẹ́ lọ lọ́gànjọ́ òru kí ló tẹ́ ijó oríta mẹ́ta ó ti léṣù ló ti lẹ́bọ́nú àtẹ́ bá lò ó ìhòòhò lẹ́lò ẹ gbọ́dọ̀ wọṣọ o ó ti ní ti ọ̀dà nu àdìọ́kà tí ọ̀dà ó ti kùnà tó ètò dáa jù ní kéèyàn olóògùn ṣùgbọ́n oògùn téèyàn ọba lò kọjú oògùn tó ṣe wípé ọtọ̀ súnà yẹn ni pé oògùn tó ṣe pé kò forí gbárí pẹ̀lú ìtọ́nà ọba tí ó ṣe léèwọ̀ ìyẹn lè ṣe rúkìá rúkìá ò sì fẹ́ nítorí ẹ̀ ti dàrú nìkan èèyàn á máa lò fún àlàáfíà tọ́nà ọba tí ó sì pèsè àlàáfíà fún yàn wa nunazzilu min al-Qur'an ma huwa shifa' àwọn tó jẹ́ ìwòsàn ọlọ́run bá sọ̀kalẹ̀ nínú síra rẹ̀ ẹni tára rẹ̀ ọ̀yá ọ̀rọ̀ nípa tiẹ̀ nu yóò sì nígbàgbọ́ pé àárẹ̀ tó sẹ́yìn yìí kọ́ ló fi àárẹ̀ kàn ọlọ́run ló mú wá bàbá tilẹ̀ ń rò wípé tọ̀ ẹni báyìí tá a jọ jà ẹni báyìí sí tá a jọ ṣe gbólóhùn aṣọ so ìgbàgbọ́ èèyàn ó ti ń lẹ́nu ọkàn èèyàn ó ti ń sàárẹ̀ ẹbọ díẹ̀díẹ̀ ó ti ń wọnú gbá èèyàn fi àárẹ̀ kan ní àfọlọ́mọba kò sẹ́ni tó lè mú ìwòsàn wá àfọlọ́mọba nìkan ṣoṣo gbogbo tí ọmọ àtẹlẹ apáta ó ti wà ní ìmọ̀ ọlọ́run kọ́lọ́n tó ṣẹ̀dá alẹ̀ àti sánmà ó ti wà ní ìmọ̀ ọlọ́run ẹ̀ńtàrà rẹ̀ wá yá kí lójúṣe wá sí ẹ̀ńtàrà rẹ̀ ojúṣe wa ni wípé ìyá àdàtúmọ̀lẹ́ ká lọ ṣe àdẹ̀wò ẹ̀ńtara rẹ̀ ọ̀yá. إذا مرض الإنسان فإنه يستحب لأصدقائه وأحبابه وإخوانه في الله أن يعودوه في مرضه lára àwọn tí súnà fẹ́ lára tí wọ́n fẹ́ ká ṣe ni pé ẹ̀ńtara rẹ̀ ọ̀yá àwa tá jẹ́ olólùfẹ́ rẹ̀ àwa tá jẹ́ ọmọ ìyá rẹ̀ àwa tá a jí ọ̀rẹ́ rẹ̀ ojúṣe wa ni pé láti lọ ṣe àbẹ̀wò rẹ̀. wa idha wàdó fa'innahu yunafisuna lahu fil ajal tẹ́bá wa lọ bẹ̀ wò ẹ máa fílẹ̀mì balẹ̀ wípé àà pẹ̀lú ògbọ́lọ́wọ́ ọgbàdùn sọ̀hóòrùn insha Allah fọkànbalẹ̀ ara rẹ̀ ọ̀yà kí ti pé àní pé ah ẹ gbọ́ wọ́n ní typhoid ló mú yín ah mo rí rẹ tèmi ta ah ńlọ́pa lásán ńlọ́pa kànjí ńlọ́pa kínní kan ah ẹ ti pa ẹ ti po náà sára nu àwọn tó mú tó ṣe dáadáa tí wọ́n lálàáfíà ń lé sọ ah ọ̀dẹ̀ mọ̀ kínní báyìí o ibẹ̀ gbẹ́ngbẹ́ yàrá òun lọ́lọ́ ọlọ́run ti lò ń sábàbí ìpẹ́ẹ́dẹ̀ ìgbẹ́pẹ́ dúdú ńlọ́lọ́ ara rẹ̀ sì yá èyí náà gbádùn ara yín ọ̀yà tòun náà fi sùn láwùjọ ẹni pé ẹjọ́ mọ̀ pé tìró ní ń bẹ lójú rẹ̀ kìí ṣe kú. wọ́n ìdàkìrò náà ó bi tawba ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà sànpé àjálù náà bìyàdì là àsìkò sẹ́ni kọ̀ọ̀kan wa tá a kó láyé kò sẹ́ ń ọwọ́ ọlọ́run nìkan lọ́wà. a wà á rò wípé ronú sáwọn ẹ̀ṣẹ̀ tó bá rí pé ti dá túbà lọ sọ́dọ̀ ọlọ́run bá ń bẹ ronú sáwọn ẹ̀ṣẹ̀ tó bá rí pé ti dá túbà lọ sọ́dọ̀ Ọlọ́run bá ń bẹ lára tún ni pé yudhakirunahu bil wasiyya bóyá Ọlọ́run àtọlẹ kàtọ fẹ́ sọ sáyẹpọ ọba tí kọ máa kọ báyìí ó kulẹ̀ kó o ti kọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bákan náà wa yushirunahu bishafa'il ajim wa annahu sawfa yaqum wa ya'budu Allah bákan náà. Atuma tún máa wá ṣe ìtọ́ka fún mi pé láìpẹ́ ìlágbára ọlọ́run ìwòsàn kíákíá yóò dé wá bọ̀. àníṣẹ́ láìpẹ́ yìí ó tún darapọ̀ mọ́ wa mọ́ṣáláṣí káàjọ máa jọ́sìn fọlọ́run àlàáfíà rẹ yóò sì pé dáadáa pẹ̀lú ògo ọlọ́run. wàyìn káàní dáàlì kalẹ̀ àrùjọ kan dára ni gbọ́dọ̀ ìpínpínlẹ̀ ń tàn wí tọ́lọ́mọba lásìkò rẹ̀ tó tí ó mú ọ́dọ̀ kò di lọ́wọ́ ṣùgbọ́n ká má palapa ara gbólóǹtọ́ dáa ká má filẹ̀ ń balẹ̀ pé ah, à pẹ̀lú ògbọ́lọ́ ààrẹ ọ̀yà ọ̀là láàfíà. wàkàdálìkà ìṣẹ̀ ìdáná fi dùn áyìn láwọn òbí ṣèfà lára ojúṣe wa ni wípé a tún wá gbìyànjú ọ̀pọ̀lọpọ̀ àdúrà àdúrà wòsàn ìtànàbí kọ́ wa a ṣe fún Allahumma rabban nas adhibil ba'as wáṣẹ àǹtà ṣáfi láṣìfà ìlàṣìfà òkàṣìfà ńláyọ̀ gbọ́dọ̀ sàkọ̀mọ̀ àṣẹ fún. أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك bólú náà á ṣe fún un káyipé bìkan ní bá ń ro lágbára á ní ọgbọ́wọ́ bẹ́ẹ̀ kọ́mọ wa sọ wípé ọlọ́mìn ní àwọn dòdìkà sẹ́rì mà ájìdú wà wò hábẹ́rò ọlọ́mìn ní àwọn dòdìkà sẹ́rì mà ájìdú wà wò hábẹ́rò gbogbo àwọn nǹkan báwọn á fi sí lẹ́nu. onímọ̀kàdálẹ́kà ìṣẹ̀dún náà fi dùn áyìn lọ́wọ́ bí ṣèfà ìlà ájì farubbama anna Allah ta'ala yastajibu bi da'watihim in kana qad qaddara dhalika. ọlọ́run bá lè lo àdúrà tẹ́ǹtì o kó lò ní sábàbí tára rí ó fi yá tẹ́mi rí ó fi gùn pẹ̀lú májàmú o. tí bá ń bẹ́ẹ̀ nù kọ́dàrí azali rẹ̀ èyí ọgbádùn àárẹ̀ ńlá ó ṣe ọwọ́ ọgbádùn o ṣùgbọ́n dùn àtàwọn èèyàn ó ṣe fún ọ ló fi gbádùn. àwa amẹ́ńtọ́nà bá fi ti ọ̀rọ̀ síbi eléyìn amẹ́ńtọ́nà bò fi rọ̀ bíi tẹ̀lé jẹ́ pé gbogbo ẹ̀ńtà ọ̀rọ̀ rẹ̀ ọba ti yá pátá á ṣe àdúrà fún kọ́lọ̀n tètè bá ní fún ní ìwòsàn. fàyídàzára ọ̀hún wàhán àdàwọ̀ àhóhùn ọ̀sọ̀dẹ́kọ̀ọ́ fàyídàwọ̀ ìdọ̀kẹ̀rọ̀ náà òbí táwọn bá tábàtì lọ sọ́dọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń ṣe àṣìṣe díẹ̀ díẹ̀ tábàlọ tàbí àwọn táàrí ọ̀yá tó lóògùn tó jẹun níta máa wí nù àyè sábà sọ pé ṣókèrùn bó ní sára wọn balẹ̀ sí sí á jẹun sí á sálógun sára wọn sì ń sára wọn sì ń rẹ́spọ́ǹdì sóògùn tẹ́ ń lò fún wọn ṣókèrùn kọ wá àbùdè rọ́bàkà àtàyè àti àkàlẹ̀yẹ̀kẹ́ máa sin lọ́run rẹ tí kò fi dé yóò ti gbọ́dọ̀ jẹ́ gbèsè ìrún lọ́ọ́ pàdé ọlọ́run torí pé awwal ma yuhasabu alayhi al-mar'u min amalihi as-salah nítorí àwọn bọ́ ọ̀kọ́ tún wò nínú iṣẹ́ wa ìrun ni ẹ̀ ń bá rí kólẹ̀ ń lóṣorí rẹ̀ ń tí ò bá rí kólẹ̀ faqad khaba wa khasara ó ti pòfo ó ti rofo ọwọ́ rẹ̀ ti múlẹ̀ ó ti mòfo. yudhakirunahu bit-tawba hatta yukhsama umruhu wa amaluhu bit-tawba tí ó fi jẹ́ wípé iṣẹ́ rẹ̀ àti gbèsè ayé rẹ̀ tó lò lé ayé yóò kàn sórí wípé ó túbà lọ sọ́dọ̀ Ọlọ́run fatakóònù táwùbàtò àkèrò amẹlẹ ní òbíjọ pé títúbà ń ìní ó jẹ òpin iṣẹ́ rẹ̀ ètò ṣe wọn rán létí kọkọ wá sí yà bá a ti wí síwájú níbàámu sí abdul abdullahi ibn umar olùjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé ma min muslimin lahu yorùdà yóò ṣe àfihì yẹ̀bí ètò láìlàtàìní ìlà wàsíyàtò mẹkìtìwọ́bàtàn ẹ̀ńdà kò sínú ẹ̀tọ́ mùsùlùmí o tọ́lá tọ́lẹ̀ ká bómi ìtọ́fẹ́ sọ fáwọn ìyàwó àti fáwọn ọmọ tí ọ̀wà ní kọ́ tí wà sí yàn ọjọ́ kìíní ọlọ ọjọ́ kejì ọwà lọ́mọ lọ́wọ́ ànábìíní ọ̀lẹ́dọ̀ kó yà tètè kọ́ níta tètè kọ́ ni wípé àmọ́lẹ̀ tí ó mọ̀ọ́là tọ́ba ń lọ́sùn lọ́kọ́ jẹ́mẹ́rin lọ́kọ́ bóyá o kú wákàtí kan tó jáde láyé bóyá nù. bẹ́ẹ̀ni wípé lára àwọn nǹkan tí ó jẹ́ ojúṣe tá a ṣe fún ẹ̀ńtàrà rẹ̀ ọ̀yá nù. àfàwọn ni ọ̀dàlẹ̀ kàlẹ́ ẹ̀ mawuta kọ̀dìyà àti faj'atan torí pé ikú lè dé lójijì wọ́n bá ní ọkọ̀ ọkọ̀ àsìkò gbáwó lọ́mọ tọ́lọ́mọ bó ní kí wọ́n mú ẹ̀mí rẹ̀ wá. فيكون ذلك المجلس قد فرط fáfàtà fi máa ń في يكون في بيت من في ikú fi dé tẹ̀mí fi bọ́ ajẹ́pọ̀ o ti sàṣe ìtọ́nù ibi tó yẹ kó o tètè ṣe fàdọ́ra al-amanat allati inda o àwọn nǹkan gbà fi pamọ́ ti ń bẹ lọ́wọ́ rẹ tó o àwọn àwọn wọn ti bógún ni àwọn bá pín láàrin ara wọn ló fi jẹ́ wípé ọ̀dà pọ̀ kárìn tára rẹ̀ ọ̀yá kárìn létí tọ́ba láwọn wàsíyà kan àbómi tọ́fẹ́ san tọ́fẹ́ ṣe kó tètè ṣe tábà ń sọ nípa wàsíyà lára tó kónú ni pé ọkọ̀ tí ń bẹ èmi kọ́ mu ní o ẹ̀rí pé mo da sọ̀rọ̀ mọ́lẹ̀ ń gùn rí ọ̀rẹ́ mi báyìí báyìí báyìí lónìí o ọkọ̀ tí tó ń bẹ ní kinní kan ọkọ̀ ẹnìkan ló yáwó lọ́ọ̀ mi owó tí mo sì ya ó kéré pọ̀tọ́pọ̀tọ́ wá fi dòdò ogó kì í taro ogún ọkọ̀ lè bá wọn àwọn tó jẹ lówó kọ́kọ́ kọ́ náà kọ́mọ wa lẹ́yìn ọ̀rẹ́ yìí tẹ̀ máa wá fún àwọn tí a bá jẹ́ ọlọ́wọ́ tọ́lá àwọn tí a ti ọtí a jẹ́ ọlọ́wọ́ ń eléyìí ń fúyẹ́ àwọn tí èèyàn jẹ́ lọ́wọ́ ń gangan lọ pàtàkì torí pé nafil mu'mini mu'allaqatun bidayni hatta yuqda anhu ẹ̀ ń bá jẹ gbèsè sọ́run kò ní eréke ọlọ́run o gbèsè ń yóò di lọ́wọ́ tí òfin ní eréke ọlọ́run náà bá tó sani lóbi jẹ́ pé ń bá wọ́kọ̀ dé kò sí nǹkan tó lè di lọ́wọ́ tí èèwà lè náà táyọ̀ gbèsè tó gbèsè nìkan tó gbèsè ń àwọn òtìká kún kọlọ̀nkọ́ta ni wa. ọwọ́ sọ pé bẹ́ẹ̀ ọba wa kọ́ tíyẹn rúpẹ́ ní ogún tẹ́mi wá kúrú adékòrò ẹni báwọn àdán àdá àmàlẹ́ àti lẹ́tẹ̀ ń dà o. àwọn nǹkan gbà fi pamọ́ sí mbẹ lọ́dọ̀ rẹ̀ ó ti ra láre nù àwọn ìmọ̀lẹ́ lẹ́bi ń dàgbà èrè àbúwò tiẹ̀ gángan títẹ̀ ń bẹ lọ́wọ́ àwọn èèyàn míì tí àwọn màrí ó sì bùkátà tó wó lẹ́yìn tó bá jáde láyé tán أو أضع مثلا الأوقاف التي على يديه àbáwọn kan ní ẹfisi wákùn ẹ̀ndàmẹ́ǹtì ti ń bẹ lọ́wọ́ rẹ̀ tó ọ̀ wá kọ́ àwọn ọmọ ọkàn tó mógún ni wọ́n rò pé lára ogún bàbá àwọn wọ́n rò pé ní ọwà fàlẹ́ àyẹ̀kùbà fi ṣe hàtì ló fi jẹ́ pé ó dáa pọ̀ ìgbà tí yẹn bá lálàáfíà ara kéèyàn ò tó ṣàìsàn rárá àwọn tó o bá ní níwà síyà ètò yára rí i pé ọkọ o. wàdàrú kánà fi mẹ́tàlẹ̀ ọmọrì yìí kódà kó ṣe wípé ọ̀dọ́ sì ni ọ́ ìjọba ogún ọdún lọ ìjọba ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ èèyàn máa kọ́ délé lójoojúmọ́ lójoojúmọ́ ni. láyé fúlò à ń kìtà àbàtàlẹ̀ èèyàn gbọ́dọ̀ sùn gbàgbéra láti kọ wàsíyà wíìlì. bó ṣe pé wíìlì lọ́dọ̀ wa a gbọ́yé mbẹ̀ ni wípé kéèyàn pín ogún rẹ̀ lẹ́kọ̀ọ́ tó jáde o. kí ẹ ilé méjì ló ní ìyá àtàkẹ́ owó ní ti sẹ́ dáadáa àwọn jọ jìyà pọ̀ ní ilé ìtọ́ dáa ti ti mẹ lórí ẹ̀lẹ́ oníkẹ́ fún ẹ ìyá àgà ní yáǹtì ẹ̀ ilé ti mẹ ló gbèrè ti mẹ létí odò oníkẹ́ fún nǹkan bá ń jìyà tó nǹkan lọ́wọ́ àgbẹ̀ fún lọ́ọ̀yà lọ́yọ̀ máa ka ìkàkùkà ńgbà tó bá jáde la ó pín ogún nù o ṣùgbọ́n táà ń pè ní wíìlì ni pé àwọn nǹkan tí wọ́n kó sí ọ lọ́dọ̀ lówó ni lẹ́rù ni alámàánà ní lóríṣiríṣi ọkọọlẹ owó tó ọjọ́ èèyàn owó tí wọ́n jẹ àwọn tí wọn ò lẹ́tọ̀ọ́ sógùn rẹ tó o sì fẹ́ ṣe dáadáa sí èyí tún Islam ṣùgbọ́n àwọn èsì táàmù ń gbọ́ lọ́dọ̀ wa èèyàn ń pín ni eléyìí ò ṣe lẹ̀ yìí ní kí lára àwọn ìdájọ́ kẹ́mi ó tiẹ̀ tó jáde lára rárá ó lè ti àti ń gbọ́. وفي بعض الأحاديث في آخر الزمان يكثر موت الفجأة àwọn àdéhùn kan ti ẹ̀ wà tó ń sọ pé nígbà tó bá di ká yé bá ń lọ síbi kọ̀ọ̀kọ̀ọ̀dán ikú òjijì yọ pọ̀ ẹ̀ kàn gbọ́ pé lágbọ́n bẹ́ẹ̀ jáde lọ ìjọ kálá àtàrí ni lẹ́yìn bí ìṣẹ́jú márùn-ún tó délé ariwo kànká kó kú o ẹtùn gbọ́mọ mi lámà ní báyìí náà òun náà tún kú o tó mọ́tòlù fàdíà ikú òjijì ànábìjì àmà wípé yóò wọ́pọ̀ nígbà tí ayé bá ń lọ síbi ọ̀hún kọ̀ọ̀dọ̀. wọ̀lá ńlá fi hadil azmina sí afa wa sọ pé kọ́mọ̀ jẹ́ kó tiẹ̀ ti ń sọ̀rọ̀ lásìkò tá a tiẹ̀ wáyé gánà wọ̀dà àlìkàlìkẹ́tìlá tí wọ́n ya mọ́tòlù lè hàwá dé sí látàrí pé àwọn tí ń kú látàrí ìṣẹ̀lẹ̀ kan àbómi ọ̀pọ̀ ọ̀yìnà ádámọ́ tó fàjìyà eléyìí náà ikú òjijì nílẹ̀lẹ́yìn náà falinsan yarkabu sayaratahu wala yadri hal yaslamu amla yẹn lè kó ní ọkọ̀ láàárọ̀ tí yóò là tí yóò mórí délé tí yóò débi tí ń lọ kò sẹ́ni tọ́mà wọ́n ká ní ma'muran an yaf'ala al-asbab ṣẹ̀rí àárọ̀ gbogbo nítorí ọba fẹ́ ṣe pátá máa ṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ má máa kánjú wàtàwákì máa sọ́ra lil awqat wa ma ashbaha. fakitabatul wasiya la tuqarribul ajal kéèyàn ọkọ̀ wà sí yà á lẹ̀ kò sọ pé kásìkò kú èèyàn ò súnmọ́ àìtètè kọ́ kò ní kásìkò kú èèyàn kò ní kó jìnnà. zikrul mawti da'iman lára àwọn ìdájọ́ tó ń bẹ́ẹ̀ náà ni wípé ìyẹn gbọ́dọ̀ máa rántí ikú ní gbogbo gbà ìyẹn gbọ́dọ̀ máa rántí ikú ní gbogbo gbà báwo la ṣe rántí ikú. fàfilì hadith alladhi rawahu Tirmidhi nínú àdéhùn tí bàbá wa Tirmidhi tí wọ́n gbà wá wọ́n ní ànábì ọlọ́run ọba sallallahu alayhi wa sallam sọ pé àfẹ́rù zikra hàdínì ladhat ẹ pọ̀ lẹ́yìn tí ó máa rántí ìtì máa ń wó lẹ́yìn tó dùn ìtì máa ń sọ odidi ilé di ahoro ìtì máa ń sọ ọmọ dọmọ òrukàn ìtì máa ń sọ ìyàwó dopò ọ̀sán gan ìtì máa túlù ìtì máa tú agboolé àfẹ́rò díkìrọ̀ háàdìmí làgbà ànábìnrin ẹ̀ máa rántí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ yẹn ni pé ká máa rántí kó hadimu ladat bidaadi wa bidaadi ọ̀nà méjì lọ́gbà wá hadimu bidaadi hadimu bidaadi bidaadi ni pé minal hadimi kéèyàn wó nǹkan bidaadi minal kọ́tàn ni kí nǹkan ọjà ìtì máa ń já ń tó dùn ìtì máa ń já ń tó kún yẹnni pé ànábìíní kan máa rántí rẹ̀ kí náà ní nǹkan òun náà ní وفي بعض الروايات أنه قال فإنه ما ذكر في قليل إلا كثره ولا في كثير إلا قلله èyí ò ní rántí ikú níbi ntọ́pọ̀ àfi kí nǹkan wọ́n kéré èyí ò ní rántí ikú níbi tó kéré àfi kí nǹkan wọ́n pọ̀ yẹn ní pé bẹ́ẹ̀ yẹn ṣe lè wù kó lówó lọ́ọ́tọ́ onílé ọlọ́kọ̀ rẹpẹtẹ ọláṣọ tọ́pọ̀ dáadáa onílé iṣẹ́ tọ́pọ̀ dáadáa tó bá rántí ikú ó lè fi gbogbo ní nǹkan tó wa lówó lọ tipátipá fi ń jẹ tọ̀sán tipátipá ní fi ń jẹ talẹ́ tó bá ti rántí ikú yóò tó máa sọ pé fọlọ́ ní pé àfẹ́ kú láyé náà tá lọ máa gbádùn nínú la tá lọ yẹn ni pé lára àwọn ìdí pàtàkì táàbù náà rántí ikú ni pé máa lókèrò fi ìkọ̀lé ilẹ̀ ìlà kàtàrà o èèyàn ní rántí ikú níbi tí ò tó nǹkan àbí nǹkan ọ̀pọ̀ èèyàn ò ní rántí rẹ̀ níbi nǹkan pọ̀ níbi nǹkan pọ̀ àbí kí nǹkan kó kéré afa wa ni ìdá àdàkàrà o fàkìyà ẹn tó jẹ́ aláìní tí bá rántí ikú alẹ́ ti àlàtì gbó òsín wàkìlà ti dá ti yàtọ̀ aláìní ẹ pé ìgbésí ayé rẹ̀ pákáleke ni ìsẹ̀mí rẹ̀ kò sówó kankan lọ́wọ́ rẹ̀ irú ẹni báwọn kọ́nà á bímọ àtàwọn lọ yóò yá yọ kan ibi yìí ni ibi ntọrọ jẹ ibi ìmọ̀tọrọ jẹ wà kọ́nà àbí rìsíkì lẹ́bi wọ́n fi kọ̀ láwù wọ́n lọ́mọ ìsẹ́dàfẹ́ làbò yóò yá yọ kan pẹ̀lú tọ́lọ́mù bá tó pèsè fún ní àrísìkì bákan náà kò ní máa gbígbà bára káàkiri lọ́sọ́dọ̀ àwọn èèyàn nínú hadith kọ̀dí afúláhàmù rọ́sìkọ̀ kìfáfá ẹ̀ tọ́lọ́mù bá bá fún ní ọwọ́ ní tọ́kàn bùkátà sí nìkan eléyìí ti jèrè ó ti làwọn ajọ ọlọ́run ọba o wakọ̀ náà lọ́wọ́ bí máa àtà ní tọ́lọ́mù bá fún ọlọ́run jí ọ وكذلك إذا ذكره الذي له التجارات والأموال الكثيرة ẹ̀ńtó wẹ̀ pọ̀ ẹ̀ńtó láàrẹ̀ pọ̀ ẹ̀ńtí òwò rẹ̀ tó pọ̀ dáadáa bó náà bá rántí kó zahadahu fiya ikú yóò jẹ́ ọ̀rá yíta owó yóò jẹ́ ọ̀fẹ́ gbójú kúrò ń bẹ̀. wẹ̀tàdákà kọ́ọ̀lù nàbíyí sallallahu alayhi wa sallam yóò máa rántí ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tó sọ pé yaqulu ibnu ádámà máàlì máàlì ọmọ ànábì ádámà yóò máa pariwo owó mi o owó mi o owó mi o wàá laka min málìka illa ma akalta fa afnayta ewu ló tẹ ẹrù kó tiẹ̀ jẹ́ tẹ̀ nu owó rẹ ni bí ọba yí ọ èyí tó jẹ́ tẹ̀ nu owó rẹ tó o ní ńlẹ̀ tó o fi ránjẹ jẹ tó o sì jẹ́ ń jẹ ń tán. àwọn làbí ta àbí ètò òfin raṣọ sára fa abúláìsà tó lu atọ́ntàtọ́ ń sì gbótọ́ ya a ò tàtọ̀ dákúta àbí ètò òfin ṣe sàárà fa àmúdáìsà tó sì gba sàárà ń padà lọ́wọ́ ẹni tó ṣe fún wàmà tí wàá dáàlì ká gbogbo tó bá tẹ̀lé yàtọ̀ tẹ́lẹ̀ yìí fàyín dàkà dá ìbọn ìwà tààrí kò ọ lọ́wọ́ fi ilẹ̀ tàyè nù. yẹnni pé owó èèyàn lówó téèyàn bá ná téèyàn fi jẹun téèyàn fi raṣọ sára tíyàn fi gbọ́ bùkátà tíyàn fi ṣètò lọ́hùn tíyàn fi ṣèrànlọ́wọ́ fáwọn tí ò ní owó tẹ̀yàn tọ́lá àwọn yòókù tó ń kó jọ ọkàn ń kó jọ fáwọn tí ó àwọn tí ó di ogún rẹ̀ ìwọ ló ti ṣètò rẹ̀ wájú ọlọ́run tó bá jọ́ gbìyànjú àlùkìyàmù. wa qala sallallahu alayhi wa sallam ànábì tó ń sọ láàyè ní pé ó ń sọ fáwọn sàdé pé ayyukum malu warithi ahabbu ilayhi min mali ta nínú yín tọ́gbọ̀ tó ṣe pé owó olówó owó táwọn tí ó jogún owó ńlọ yí aláàjú owó tiẹ̀ gbẹngbẹn lọ àwọn sàbí wa dáhùn yìí pé à eré òjijì ọlọ́wọ́ bá kulluna màálù ahabu ilẹ̀ gbogbo wa pátá owó wa la nífẹ̀ẹ́ sí ju min mali wa ìsìnà ju ẹni tí ó jogún wa lọ fakọ́ọ̀lù ànábì wa ní pẹ́tọ́ ntí wa ń dówó yín dandan ẹ̀ wá gbọ́ o fa inna ma lahu owó rẹ ẹni tó o sì tọ́ ọ ná síbi tọ́lọ́mù tọ́ ọ ná síbi rere tó o fi gbọ́ bùkátà tó o fi mọ ọmọ rẹ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó o fi ṣe dáadáa sáàdì ní owó tiẹ̀ nù. wà má lè wà ti iná àkàrọ̀ àwọn owó tó wá fi ilẹ̀ lẹ́yìn jáde láyé tán owó olówó lélẹ́yìn ìwọ ló kó jọ ẹni ẹlẹ́ni ní ọ̀nà ìwọ ló sì afáwa ní falhasil níta fẹ́ mú jáde ní ọ̀rọ̀ yìí pé anadikra al-maut ìmọ̀ rántí kó ìzáhìrì ìsáná fi dúnìyà ìmọ̀ jẹ́ kí ni ọ̀rá yé sáni. wàyọ̀rọ̀ gíbó fil akhirah ìmọ̀ jẹ́ ni ó sojú kòkòrò nípa bóòlì ni ó ti bọ́lọ̀ ń pàdé lọ́jọ́ gbélé alùkìyàmà bóòlì ni ó ti lọ́rùn bóòlì ni ó ti ní alùkìyàmà bóòlù ni ó ti wo àlùjáná onídẹ̀ra ìtìkú ìtì máa ń ṣe lójú ọ̀nà ìtìmọ̀ wọ́n yàtọ̀ tó ọlọ́lẹ̀ ìsàn ìdáàdì lùmọ́ọ̀ ìmọ̀ràn ti kú yóò jẹ́ kéèyàn máa gbáradì ilẹ̀ di ọjọ́ tó ṣe wípé wọ́n wẹ̀ fún ọ ní ìwọ́kọ́ wẹ̀ wọ́n faṣọ sí ọ láàánú ìwọ́kọ́ faṣọ sí ràrẹ́ lánàá wọ́n fi lọ́fíńdà sí ọ láàánú fúnra rẹ kọ́ lóògùn sára kásìkò wọn tó ń sọ èyí máa wà ní gbáradì ilẹ̀ hátà yà á tíyàwó ajaluhu wọ́n wà lá àtàmì sàrìdáàd ìní òfìjà wípé ikú òde báyìí èyí ó ti wà ní kíkẹ́lẹ̀ èyí ó ti gbáradì ilẹ̀ ikú ọkàn dé ìní ní pírọ́blẹ́mù kankan Umar bin Abdulaziz ó ń fọ ó ń ṣe wáàsí fúnyàwó rẹ̀ lọ́wọ́ wọ́n ní ah jáde jáde jáde jáde má lọ́ta má lọ́ta ń wo àwọn àlejò kan tí ń wọlé báyìí wọn kì í séèyàn wọn èyí sábìyàn wọn mọ̀ láyìíká tí ó gbẹ̀mí tòkọ̀ pẹ́ sásìkò gbà náà ní malakul maut lọ́gbẹ̀mí wọn bá fi náà nà sí ọlọ́dún yóò bá wọn. Umar bin Abdulaziz yìí ọdún méjì péré ńlọ́lọ́ lórí kìláfà ọdún méjì rẹ̀ ó ṣe déédéé igba ọdún láwọn orílẹ̀-èdè míì torí pé ọ̀dà ìjọba Islam ọ̀dà padà sí bó ṣe wà gẹ́lẹ́ nígbà yí àwọn sọ̀hábà nígbà yí àwọn khulafaw rashidun ní pàtàkì jùlọ bó ṣe wà nígbà yí Umar látàrí kéne ó nígbàradì ilẹ̀ kú ni yẹnni pé téèyàn bá nígbàradì ilẹ̀ fún kú ikú ọ̀wà yóò bá yàn àlàtàmì sanidat ìyóò ti gbàradì ilẹ̀ ẹ̀rù kẹ́kọ̀ọ́ ní báwò wọ́n láyà sí i wọ́wọ́ mọ́fọ́rìtàn mọ́kọ́sìr ikú òfin ní dé báyìí lẹ́nu tó ṣe pé yóò ṣe àti ètò wakọ̀dẹ̀rúwì ya ànínábí sallallahu alayhi wa sallam annahu qala nínú hadith wọ́n lè jíṣẹ́ náà bá sallallahu alayhi wa sọ pé alikayisu ọ̀jọ̀gbọ́n ẹni tó gbọ́n jùlọ nínú àwọn èèyàn ẹni tá a lè pè ní pòfẹ́sọ̀ yàtọ̀ táwọn kọ̀fẹ́ sọ̀rọ̀ ètò à ń pè ní pòfẹ́sọ̀ lásìkò táwa yìí alikayis ọ̀jọ̀gbọ́n man dáná nàfàwò wàhánì lálìmọ àbádàgbọ dáná nàfàwò lẹ́ntì máa ń ṣèṣirò ẹ̀mí ara rẹ̀ lójoojúmọ́ bílẹ̀ bá ti sún kó tó sùn yóò wá tàkàkà yóò fẹ̀yìn lé lọ́ba yìí yóò máa wo ìṣesí rẹ̀ láti gbàtílẹ̀ ti ná níbo ló ń lò sí a ìrun mélòó mo bá níjàmá lónìí ìrun mélòó náfìlà mélòó mo yàn súnánù rọ̀ wá síbà ǹjẹ́ mo mójútó ǹjẹ́ mo yàn pé ṣé mo ṣe dùá lónìí àbí ń ṣe dùá kùránì mélòó mo kà lónìí júzù mélòó mo kà lónìí abala kejì yìí mélòó mo ṣe níkà lónìí yìí mélòó mo fọwọ́ lágbá lójú yìí mélòó mo rẹ́ jẹ ọ̀jọ̀gbọ́n náà alikayisu ọ̀jọ̀gbọ́n lóyàn máa ń dáná nàfà o lẹ́yìn tó ti pé máa ń ṣèṣirò ẹ̀mí ara rẹ̀ lójoojúmọ́ wàá lálẹ́ máa bá àdàlùmáwò ó sì ń ṣiṣẹ́ lẹ̀dẹ̀ tí ó ń ṣẹlẹ̀ lẹ́yìn ikú wọlé ájìzù ṣùgbọ́n tó kágara nínú àwọn èèyàn men asba nafsahu hawaha ó lẹ́ni tó ṣe wípé ó fẹ̀mí rẹ̀ lẹ̀ kọ́ máa tẹ̀lé fẹ́ẹ́nu wàtàmẹ́ni àlọ́lọ́ ilẹ̀ àmẹ́ni kò ṣe náfìlà kò kírun ọ̀ràn àyàn àwọn èèyàn lọ gbọ́dọ̀ lọ kò lọ gbọ́dọ̀ lọ tó ti bẹ́ẹ̀ náà ó tún tàmí àpọ́nlọ́wọ́ bó sùn kẹ́hùn wẹ́ẹ́ wo ẹ pátì ọlọ́run ní òróró gáfúrú rọyìn lọlọ wọn ti máa forí jìnnì tí ó tó kẹ́ni ọ̀pẹ́ àwọn kan láwọn kọ́ wà lẹ́jẹ̀ náà ṣáájú òkúta ìdíje kàrà kìtà yìí ha máa jésù ni ọ́ ẹ̀ńtọ́ kagara ìní máa sọ báwọn. yẹtẹsibọ́n wọ́n yàtọ̀ sọ̀dọ̀kú ni wọ́n dáhùn dáàlìkà wàá wò la kọ́dìtàkọ́tà àlẹ́yìn àmàlò yẹn ni wípé lára àwọn ìdájọ́ ètò ẹ̀ńtọ́ra rẹ̀ ọ̀yá níje lò ó ó ti á dàbí ìgbà pé ó ti fẹ́ máa pọ̀ kàkà kú bí ìgbà kó ti ń pọ̀ kàkà kú ẹ̀mí kò délẹ̀ kò dókè mọ́ nígbà yẹn a ní àwọn àfáà tí wọ́n sọ wípé ìwádìí olùmọ̀sítàdọ̀rọ̀ ìlànà kíbla wọ́n ní ká kọjú ẹ̀ sí kíbla ká kọjú ẹ̀ sí kíbla yẹn ni pé ìdáná sọ̀rọ̀ àlè ìnsáàni ìsàhábà báàdùn wọ́wọ́ mẹ́ṣúhùr à ń yíwá jà ìlànà kébìlà àwọn tí wọ́n pọ̀ jù náà àwọn àfa wọn tá a bá ti di pé èèyàn ti ń pọ̀ kàkà kú ó kù ṣáátà kó jáde láyé díẹ̀ ló kù kẹ́mi ò bọ́ lára rẹ̀ wọn ní ká dojú ẹ̀kọ́ kébìlà. wọ́n gba ọ̀rọ̀ wá látọ̀dọ̀ Hudayfa anáwó kọ́ọ̀l wajjihuni wajjihuni Hudayfa sàbí pàtàkì ni nígbà òkú ṣáátà kó jáde láyé ó rí pé àwọn àlejò tí ọjọ́ àwọn tó máa rí wọ́n ti ń dé ó ní ẹ̀kọ́jú mi sí kébìlà ẹ̀kọ́jú mi sí kébìlà. wọ́n ká ní àǹkárá dáàlìkà bá a dùn ṣùgbọ́n nínú àwọn àfáà tí wọ́n sọ wípé kò lẹ́tọ̀ọ́ o tí wọ́n kọ kéèyàn ó ṣe bẹ́ẹ̀ láwọn látara àfáà wa àgbà nínú àwọn tàbíhùn àgbà tàbíhùn ìyẹn Sa'id ibn Musayyab. wàkọ̀dúró yìí ànáwó sallallahu alayhi wa sallam ذكر بعد الكبائر فقال واستحلال الكعبة واستحلال الكعبة كبلتكم أحياء وأمواتا أنا بجامع بكي lára àwọn àpẹẹrẹ lára àwọn àmì èyí tó ń sàmì pé ayé ti ń lọ síbi kọ̀ọ̀kọ̀dùn ayé ti fẹ́ parẹ́ ni pé kàábà ilé ọlọ́run ibùdójúkọ wa à ń sẹ̀mí ni àbá jáde láyé ibi dojúkọ wa nu à ń sẹ̀mí ni àbígbà tá a fẹ́ kú ibi tá a dojúkọ nu lára àwọn àpẹẹrẹ tó ń sàmì páyé ti fẹ́ parí ni pé àwọn èèyàn ọ̀sọ́ di ibi tá a ti lè máa jà ibi tá a ti lè máa pààyàn ibi tá a ti lè máa gbẹ̀mí ìyẹn nígbà tí ayé bá ń lọ síbi kọ̀wọ́n kọ̀dán. fàkẹ́fẹ́ yakunu kiblatukum amwata ay tuwajjahuna ilayha bóun ní ìsìn pé kìbìlà kàábà ó ní ibùdójúkọ wa nígbà tá a bá fẹ́ kú ẹni pé wọ́n ó dojú òkú kọ ibẹ̀ ni fayúndàbù ajẹ́ pé wọ́n fẹ́ fún wa o ẹni tí bá ń bẹ́ ń bẹ̀ nígbà tó kù ń pọ̀ kàkà kú lọ́wọ́ ká dojú ẹ̀kọ́ kíbla ẹgbẹ́ ọ̀tún rẹ̀ ká ilé lẹ̀ káwájú ọkọ̀ ju sí kíbla wàkàdálìkà ìdáwó ni a fi kọ́bìrì bẹ́ẹ̀ náà láṣẹ nígbà tá a bá gbòkó sínú sàárè ìhà ọ̀tún ńlá kó lè bá láǹfààní láti dojú kọ kíbla. àtẹ̀lékẹ́ni bíi ṣahada lára àwọn ìdájọ́ tí ó ṣíwájú kéèyàn tó jáde láyé ni pé sábàtì ní pọ́ńpà kàkọ́ kú lọ́wọ́ gbólóńlá ilaha illallah àfìsí lẹ́nu nínú hadith lákìnnù màwùtákùn la ilaha illallah èèyàn yín ti ń pọ̀ kàkà fún lọ́wọ́ ẹ fi gbólóńlá ilaha ẹ fi nù ẹ máa wí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kó ní òwe tọ́ba ti wí ẹ má bàa sọ̀rọ̀ kankan mọ́ o kó lè bàa jẹ́ pé ní òpin gbólóhùn tí ó wì. àfààní hadi masalatu talqin bi shahada fi hada alhadith yaqulu nabiyyu sallallahu alayhi wa sallam lakinu mawtakum fayisannu an yulaqan bi rifqin ọtọ súnà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ káfí sókù lẹ́nu yanyakool kò sí ní tó burú a lè sọ fún un pé bàbá ẹ sọ pé la ilaha illallah ẹ sọ pé la ilaha illallah lẹ́yìn yaqulu lahu la ilaha illallah marra ba'da marra ẹ̀ẹ̀kan lẹ́yìn ẹ̀ẹ̀kan ìyẹn ní bí ẹ̀mí jìsá fa in takallama ba'daha tó bá ti á wí lẹ́yìn tó wí tán ó tún wá sọ̀rọ̀ míì àrùn àdàhà àtò tún gbólóhùn ti lẹ́nu hátà àtàkùn náà àkérò kàlámì tí ó fi jẹ́ wípé ìní ọkàn ìní ọ̀rọ̀ rẹ̀ tí yóò wí torí àdéhùn mọ̀ká lẹ́ẹ̀kan pé mankani akhiru kalami la ilaha illallah dakhala aljanna ẹ̀ bá ti pé ńgbà tí ó jáde láyé gbólóhùn tó wí káyìn tẹ́ ẹ mí kalẹ̀ tí ò mímí mọ́ lẹ́yìn rẹ̀ onígbólóhùn la ilaha illallah kò sí tàbí ṣùgbọ́n onítàn yọ wọ aljanna onídàrá. àwa lè rẹ̀ ní tí ó fẹ́ ṣe àtakò tí ó sọ pé kọ́ni sábàtà àna àkìrọ̀ kàlámì sallallahu alayhi wa sallam bal ilà rọ̀fíkì ní àlà. ànábì gangan sígbà tó ná ọjà rẹ̀ láyé ebi là rọ̀fíkì ní àlà ní ń pariwo kí ó ń lọ bá àwọn ọ̀rẹ́ tí wọ́n ga jọ rẹ lọ ibi dáná bí wínú falijawaab ìdáhùn ni pé anamánà la ilaha illallah al-i'tiraf bi anna Allah ta'ala wal ilahu al tábà sọ pé la ilaha illallah ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run nìkan ló bọ̀ òdodo tá a máa jọ́sìn fún. wọ̀lẹ̀ ìṣòro bá ń lè ta ara wọ̀lẹ̀ mùsàlẹ̀ kó lè ní dáadáa à ń ṣe ìpàtẹnujẹ́wọ́ ni pé ọlọ́run nìkan ló bá tó lẹ́tọ̀ sí ká máa sìn ín. fàyídà àtàbí adé ìlẹ̀kẹ́lìmọ̀ àwọn ọmọ yàgbé làn lè ya. tí ìbá ti arúgbó la ilaha illallah àbí tí ń àwọn gbólóhùn bẹ́ẹ̀ jọmọ́ وأن لو عاد أن يطاع ويرغب إليه ويدعو فإن ذلك كاف gbogbo gbólóhùn tí yàn bá wí tó bá ti lè kó ìṣe ìpatẹnujẹ́wọ̀ ọ̀jọ̀sìn fọlọ́run ààrẹ náà ni. ẹ wàá rí gbólóhùn tánà bí sọ pé fi rọ̀fíkì rẹ̀ hàn àlà fi hàn tẹ̀rọ̀ fún bí anàbá wà á dàhó wọ̀lùmọ́dé hàn. ìṣe ìpatẹnujẹ́wọ̀ ń bẹ́ńbẹ́ náà pé ọlọ́run nìkan lọ́ba tá a máa ké pè wọ́n wọlé de yàmùlẹ́kọ̀ọ́ àtọ́rọ̀ asawab lọ́ba tó ṣe pé ó ní kápá ẹ̀san lọ́dọ̀ onìkan ní ó san ẹ̀dá lẹ́san lórí tó gbélé ayé ṣe wàá náà lẹ́bi yìí ọ̀hún ṣe lọ́ba tí máa ń fún ẹrú rẹ̀ ní tó bá béèrè wàá náà ìdá hasan aláwọ̀ rafiq alladhi huwa alimalawulẹ̀ àlà fàyínlẹ̀hùn gáyà tó sàáda yẹn pé tíyẹn ti á jẹ́ rafiq yẹn pé lọ́dọ̀ ọlọ́run tíyẹn bẹ nítòsí ọlọ́run lọ́jọ́ gbé فهذا معنى فهذا معنى لا إله إلا الله أو معنى التوحيد اللي بدن نسمى لا إله إلا الله قلنا اسم توحيد آه لا بال الله كلهم كساج جمجة له عطنا تسواج كلهم كساج جمجة له ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اجعل هذا الجمع جمع مرحومة. وتفرقنا من بعده تفرقا عصوما ربنا لا تجعل فينا ولا معنا شقيا ولا مفرودا ولا محروما بعزتك يا ارحم الراحمين يا رب العالمين جماعة قد جزاكم الله خيرا محمد الشيخ جزاكم الله خيرا اللهم أن سينا سنة لا يزال القيامة أم أريكا إبدا إبدا دعوة أبنين بي الله قرأت دعوة أبنين wọ́n ní ẹ jọ̀wọ́ kí ni ẹgbẹ́ àníyànjú nípa ọba Saudi nípa ọba Saudi tó ń sọ pé káwọn obìnrin máa ń múra ní ọ̀nà tó jọjú. bisimilah alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adáwọ̀ pẹ́ fún ọlọ́run. sẹ́dílẹ́yìn tá a bá ṣe àdúrà fúnra wa tán tá a ṣe fọ́mọ àtìyàwó àti orílẹ̀-èdè ó yẹ ká máa ṣe àdúrà lọ́tọ̀ fún ìlú Saudi Arabia torí pé orírun ẹ̀sìn Islam ò níbẹ̀ àdúrà táwọn àgbàlagbà máa ń ṣe ńlẹ̀ Yorùbá níbi tá à ń so àgbò mọ́ ọlọ́run má jẹ́ wọn ó sọ adìẹ kérésì ńbẹ́ o má jẹ́ wọn ó sọ ẹlẹ́dẹ̀ má bẹ́ o odindi àdúrà ni o. nílẹ̀ Saudi lónìí kọ́lọ́nkó tún ń sànù wa ọmọ burúkú kọ́lọ́ba ni yí lọ́kàn padà kìí sọba gangan ní ṣiṣẹ́ hàn bàbá ti dàgbà ọmọ rẹ̀ oní àwọn ìyípadà burúkú tàn rí o. nítorí ni wípé ọ̀dọ̀ àwọn gẹ́rìbì amẹ́ríkà nkankan bẹ́ẹ̀ ló ti gba ìmọ̀ ọ̀làjú tiẹ̀ àwọn tó wá rí ń bẹ̀ ìní ń gbìyànjú láti practicalize nílẹ̀ Saudi tọmọ bá ti lẹ́kọ̀ọ́ ẹ̀sìn la tó bó ṣe tó àti bó ṣe yẹ ìwọ̀nba ni kéèyàn ò jẹ́ ọ̀kàwé mọ́ o ìwọ̀nba ni kéèyàn ò jẹ́ ọ̀kàwé mọ́ tí o bá ti lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó tọ́ tó yẹ ìtì máa padà ṣẹlẹ̀ ní ètò ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ni a ti sọdọ onírọ́ báyìí àwọn fatiwa tó ti à ń lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé èèwọ̀ ni obìnrin ọ̀gbọ́dọ̀ wa mọ́tò wọ́n ti yí fatiwa padà ilé fíìmù gan ó ti wà báyìí àwọn akọrin àgbáyé wọ́n ti ń ṣetán láti máa gbà wọ́n lálejò léyìí tí ò ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òní iṣẹ́ burúkú ni ẹ ṣe fúnra rẹ̀ àfa àtọ́gbá wa gbé mú ẹ̀wọ̀n ni ó kùn sí sísà ní ọ̀sà wọn. tí wọ́n gbọ́ àwọn iṣẹ́ olóore tí wọ́n máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ló ti fòpin sí. ọlọ́run ọ̀dà wọn láàmú gbogbo ohun tí wọ́n rà báyìí ní táàkì ni. kódà ó mú kẹ́lòmíì ti ṣiṣẹ́ ń bẹ̀ tí táàkì yẹn ti pọ̀ jù ó mú kí wọ́n fi sáwọ́ délẹ̀. Dr. Khidir Abdulbaki Saudi lọ́wọ́ àtẹ́lẹ̀tẹ́lẹ̀ njami àyìmọ́ ó ti kó mẹ́rin tó ti wá Nàìjíríà ìtàtì ní burúkú burúkú ṣùgbọ́n àwọn nǹkan tí ò sí tẹ́lẹ̀ àdúrà ni ká máa ṣe ànímọ̀ràn kankan lẹ́nu tá a fẹ́ fún wọn àdúrà ni ká máa ṣe pé kọ́lọ̀mbá ni fọ́tọ̀ ní bí àṣà àwọn Yorùbá wọ́n ní kọ́lọ̀mbá ni fọ́tọ̀ lọ́kàn ìkọ́kàn rẹ̀ yí padà kọlọmba ni fi fẹẹsì sílẹ̀ mi padà wáyé la kò sí fẹẹsì kankan mọ́ kò fẹẹ ní fẹẹsì kankan lẹ́nu sòkòlò ń kó kó sànù wa kó bá ní túlẹ̀ sàwùdí tè nàìjíríà ní ọlọ́mọ jẹ́ ọba jẹ́ o. asalaamu alaykum wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wípé ẹ jọ̀wọ́ ẹni tó bá sọ gbólóhùn la ilaha illallah muhammadu rasulullah ṣé ẹ̀rí wà lórí wípé ó ń tọ̀ ọ̀hún kò ní sèṣirò láéláé àbí alábí ó sì pẹ̀ fún bólú láìláìlàláà bólú tó tóbi pọ̀ ní kọ́dọ̀ òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam ó jẹ́ àmà wípé wà khayru ma qultu ana wà nabiyyuna min qabli láìláìlàláà wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa ala kò sì sí àní-àní pé àdéhìí wá ẹ má sọ pé la ilaha illallah yóò wà lìjánná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àhàdé ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹni tó bá wí la ilaha illallah òun ìní ò wúlò fún kì í ṣe gbogbo ẹni tó bá wí la ilaha illallah iná ó wà lìjánná onídẹ̀ra àfàwà Wahab ibn Manda àwọn kan lọ bí lè rè wípé alaysa la ilaha illallah miftah aljanna tí kìí ṣe gbóná la ilaha illallah ẹni kọ́kọ́rọ́ aljanna ni àfààní bala kọ́kọ́rọ́ aljanna ni ṣùgbọ́n ẹ wá o sẹ́ẹ̀mọ̀ wípé likulli miftahin asnanuhu gbogbo kọ́kọ́rọ́ kọ̀ọ̀kan ló léyìn tiẹ̀ lọ́tọ̀ bọ́ọ̀ bá mú kọ́kọ́rọ́ lọ́wọ́ bẹ́yìn ẹ̀ bá bálẹ̀kùn tó o fẹ́ fi sí mu ó sì lẹ́kọ̀ọ́ wọlé tí o bá ti bá mu ò ní wọlé o. ìtumọ̀ rẹ̀ ni wípé gbólóhùn la ilaha illallah yóò ṣàǹfààní fẹ́ǹta bá rí àwọn májẹ̀mú kan lára rẹ̀ àwọn àfáà ká àwọn májẹ̀mú bíi mẹ́jọ ni lára ni wípé èèyàn mọ̀túnmọ̀ la ilaha illallah òtún wí gàgàn kí n túmọ̀ rẹ̀ rọ́bì àfáàgbà ní ìsìnkú tó wọn máa ń la ilaha illallah tó sọ pé la razika illallah la khalika illallah aláì ẹ̀bù ni. kọ̀sẹ́ni tó ń dẹ́dà àfọlọ́hùn kọ̀sẹ́ni tí ń gbèsè jíjẹ́ mọ́ ọlọ́ra ìtumọ̀ rẹ̀ kọ́ ìtumọ̀ rẹ̀ ni pé la ma'buda bihaqqin illallah kọ̀sẹ́ni kankan tá a jọ́sìn fún lódodo àfọlọ́hùn ìtumọ̀ la ilaha illallah lẹ́yìn bá mọ̀ ìtumọ̀ rẹ̀ tán àmàdájú pa láyé láyé lọ́lọ́ àmàdájú tí ò níyè méjì nù al-amalu bi muqtada nítorí láyé lọ́lọ́ ò ìtumọ̀ tó kó ní ìtumọ̀ tá a mọ àmà wá ṣiṣẹ́ tọ̀ wọ́n tọ́ bá tó pé láyé láyé lọ́lọ́ ǹjẹ́ sẹ́ẹ̀ rẹ sókè ṣe wẹ́ púpọ̀ láyé láyé lọ́lọ́ òbí wọ́n láyé láyé lọ́lọ́ wọ́n ń ṣàdúrà lórúkọ Jésù òsì ń sàmì láyé láyé lọ́lọ́ wọ́n pè mí ọ̀lọ́kì la ilaha illallah àwọn ọ̀tá wọ́n gbógun ẹ̀sìn wá ó dìde tó tábà ń sọ nípa la ilaha illallah kì í ṣe gbogbo ẹni tó bá wí ìní ò wúlò fún ọ kí ni a sọ má bìbẹ́ rẹ̀ náà kò sí kò sí inú àkọọ́lẹ̀ pànàbí ò sí pẹ̀ ìtìkà bẹ́ẹ̀ ni wípé ẹ̀ ń bá wí ọ wà lójà ń lẹ̀ onídẹ̀ra ṣùgbọ́n àwọn àdéhìí mi tún wá tọ́ kàmá nìyí àtàwọn ará lọ́rin man qala la ilaha illallah sidqa tó wí tòdodo tòdodo ilé ìgbàwọ́ ọ̀rọ̀ mi mukhlisan tó wí lẹ́yìn tó ní ikhlas tó wí nítorí ọlọ́run kì í ṣùgbọ́n tó bá mi ní wà lè jẹun náà o èyí ò ní gbàgbọ́ sí mùnàfíkì yóò sọ la ilaha illallah ọ̀sùnmọ́ kò ní gbàgbọ́ sí. òbí yóò ṣe jẹ́ nù. sọ bí yóò ṣe máa ní ìrọ̀lẹ́ ìnù lágbára ọlọ́run ẹ̀dàpọ̀ yẹn létò ẹ̀ ń bí apẹ́ ká tó bẹ̀rẹ̀ mo ti wà ń bí ní aago márùn-ún kó ìṣẹ́jú méjì sọ ẹ̀dàpọ̀ sọ̀rọ̀ ọlọ́run ó ti ká bẹ̀rẹ̀ sí pẹ́ sọlọ́run sànù wa subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa